لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفط إلى نسائكم أن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن بأشوهن فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم أنتم عاكفون في المساجد تلك حدود الله تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن إلا يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين الحمد لله نحمده ونستعينه ونستغفره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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد آه، أدوقف ولو وبعد atọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún aṣíwájú wa nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó bá ń tọ ìlànà ànábì sallallahu alayhi wa sallam tí fi di ọjọ́ gbin dal qiyama kọ́lọ́n kó fi kẹ́yìn náà kó tafsir quran al-azim tí a ń bá kíkà ẹni tí a kà lónìí òun náà ni Suratul Baqara àyà ọgọ́rùn kan àti ọgọ́rin àti mẹ́fà one eighty six ní òní tí Ramadan tí ó di mẹ́tàlá mẹ́tàlá méjìlá mẹ́tàlá naam ọlọ́wọ́ bá ní wa idha sa'alaka ibadi anni. فإني قريب أجيب الدعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله سبحانه وتعالى ọba tí ó dá إنه إجاء رفو الله òun náà ni kí èèyàn máa bẹ ọlọ́run kí èèyàn máa tọrọ nǹkan tí èèyàn bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ìgbà tí mùsùlùmí tó bá ti ń ṣe ìjú bẹ̀ sọ́lọ́run yẹn ni pé tí ń bẹ ọlọ́run pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi yóò ọba nù. nígbà tí mùsùlùmí bá pinnu àbí ọmọ ènìyàn bá pinnu pé ibi tí ọ̀rọ̀ yìí dé èmi ò ṣàdúrà náà bóyá ó wò pé ìrọ̀rùn ti bá òun ó ti bá òun dé ipò kan tóun ò nídìí kóun bẹ lọ́hùn mọ́ àbí ó wò pé ìnira ti bá òun ìnira yìí wá tó gẹ́ débi pé òun ò rò pé nídìí kóun bẹ lọ́hùn ọba mọ́ àbí mo tiẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sú mi ìbẹ́ mọ́ irú ẹnìyẹn ó yẹ sọ wá bẹ̀rẹ̀ fìtínà ńláńlá báwọn ni náà ni anabi sallallahu alayhi wa sallam ló sọ pé inna Allah yaghdabu idha taraka al-abdu du'a ìpè ọlọ́run ọba máa ń bínú sí ẹrú rẹ̀ ní nígbà tí ẹrú bá ní òun ọ̀bẹ ọlọ́run ọba mọ́ ara ìjẹ́ ẹrú fọlọ́run òun náà ni kí ẹrú gbogbo nǹkan tí bá ń fẹ́ kó máa béèrè lọ́dọ̀ ọlọ́run àwọn sàhábà wọ́n ní kò sí nǹkan kan táwọn ìtọrọ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní gbogbo nǹkan nas'alullah kulla shay gbogbo nǹkan náà la máa ń bẹ lọ́wọ́ bá sí wọ́n ní kọ́dà hatta ṣaz'i nàní ṣaz'ati an-na'il kọ́dà tí bàtà wọn bá já tí kò kún bàtà táwọn fi ń so bàtà bá já àwọn ó sì lọ́lẹ̀ sọ pé ah ọlọ́run jimọ̀ rí bàtà Yusuf so ẹ rí i pé sọláwọn sọ̀kalẹ̀ wàá bá so bàtà ni so gbogbo nǹkan náà làwọn máa ń bẹ ọlọ́run ọba sí so ọlọ́run á ń ṣàlàyé fún wa nínú àyà yìí ipe wà ìdá sa'alaka ìbáàdì anni fa inni qarib ẹrú mi ti bá ń béèrè nípa èmi ọlọ́run ọba tí báwo ni mo ṣe rí níbo bóun ni mo ṣe wà sọ́mi ènìyàn wọn ànábì sọ fún wọn pé èmi ọlọ́run gẹ́gẹ́ ń sọ fún wọn pé fa inni qarib ẹni tí ó súnmọ́ wọn náà lèmi ọlọ́run ọba àdìsí alimami ibn Kathir àbí àyà yìí imam ibn Kathir wọ́n jẹ́ kó yé pé nínú àwọn àyà tí ó ní asbábù nùsùlù ni yẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ ọlọ́run fi wá sọ àyà yẹn kalẹ̀. àràbíyàn ìpè lárúbáwá oko kan òun ni ó wá wá bá nàbì sallallahu alayhi wọ́n ní ya Rasulullah ó ní ìwòjíṣẹ́ ọlọ́run sallallahu alayka wa sallam ọlọ́run ọba kó máa ṣe ìkẹ́ rẹ̀ kó sì fi ọlà fún ọ ẹ̀rí lárúbáwá àwọn ọkọ̀ jùsọ̀ nàbì sallallahu alaihi wasallam wọ́n sọ fún pé kọ́lọ̀ ń kọ́ kẹ́ ọ ṣẹ́rí ẹ̀wọ̀n ìlúmí tó máa ń dààmú ara wọn ipe sallallahu alaihi gan-an níbo ló ti wá subílẹ̀ ó ti rí pé àtàwíyú ayé ànábì sallallahu alaihi iná ni àwọn sọ̀hábà ti máa ń sọ lójú rẹ̀ tùrẹ́lùmíì àwọn fìtínà ní máa ń kó bára rẹ̀ káàkiri tó bá ń sọ fún ọ pé sọ̀rọ̀tò fàájì tó ń ṣe yìí àníbídé àní tó bá ní jọ ọ̀rọ̀tò kàmẹ́lì bídé àní tó bá ní sọ̀rọ̀tò tùǹjìnà bídé àní sọ̀rọ̀tò nàríyà bídé àní tó òun náà wà ní à sallallahu alayhi wa sallam náà ń ṣe níbo lẹ ti rí tó múra kankan kankan yọmọ wa rán rí sọ ẹ wo bí ọ̀rọ̀ yìí ṣe wá anabi sallallahu alayhi wa sallam arókò ẹ wá bá anabi ó ní yá rasulallah sallallahu alayka wa sallam ike ọlọ́run kó bá mi ṣe ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún wa anabi ó wá ní aqaribu rabbuna fanunaji'i ó ní fi ọlọ́run ọba wa só súnmọ́ wa ní fanunaji'i káyàmọ́ wa bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ almunajat ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ní jẹba wọn nítorí àwọn súnmọ́ wa ni tẹ̀pẹ́ tó bá ti súnmọ́ yàn kò ní lè kéèyàn máa pariwo mọ́ sọ́nà ń súnmọ́ wa ni ká máa bá sọ̀rọ̀ wa máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí i. ambaid abọ́lọ́ntì ẹ̀ jìnnà fanunadihi kábà lè máa pariwo rẹ̀ tó ká pariwo rẹ̀ ká pè síjìnà lọ́wọ́ àá fasakata nabi sallallahu alayhi wa sallam wani ni anabi sallallahu alayhi wa sallam bá dákẹ́ fa anzalallah lọ́lọ́wọ́ wa sọ ayé àyíkalẹ̀ ike wa idha sa'alaka ibadi anni fa inni qarib pé tí ẹrú mi tán bá ń béèrè mi táwọn ẹrú mi bá ń béèrè nípa mi ike báwo lọ́lọ́run ṣe rí sáwọn èèyàn gan-an wọ èmi ọlọ́run ní fa inni dájúdájú èmi ọlọ́run ọba karib mùsùlùmá ṣẹ́rí àwọn kìnnì kan bẹ téèyàn bá ń sọ kọ́dà lómi lé ní ẹ̀ ń tọ́jà ni ẹlòmí ọmọ ni wọ́n ń tọ́jà ni wàláyà àti tọ́jà àwọn ọ̀tọ́jà ìtì ń bẹ nínú al-Qur'an ń bẹ nínú hadith anabi sallallahu alayhi wa sallam iná ni tẹ́bà ń sọ fún wọn pé àní ẹ máa kígbe pé ẹ pariwo ọlọ́run ẹ pariwo Muhammad ẹ pariwo ọlọ́run ṣẹ́mà ẹni tí náà ni ẹ̀sìn kìí ṣe ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kìí ṣe tí wọ́n mọ̀ fi làákàyè ara rẹ̀ gbé bẹ́ẹ̀ wá ní al-aqlu salim làákàyè tó bá pé gan yóò mọ̀ pé nǹkan bá gbé kalẹ̀ nínú ẹ̀sìn èyí ó rí i pé yóò ṣèlè yóò wọnú làákàyè yàn ńláka ètò bá dúró dédé o ẹni tó bá máa reason tó pé reason rẹ làákàyè rẹ ó fẹsẹ̀ múlẹ̀ yìí sì máa ń fi ń lò bó ṣe yẹ kó ọlọ́run ní kó rí bó ṣe yẹ kó rí fún un tó bá sọ kéré kan nú ẹ̀sìn tí kí ni ìwọ́n bá kọ́ pakọ́sọ́ sínú làákàyè rẹ pé ah yóò padà rí ibìkan wọ̀ sínú làákàyè rẹ pé hmm, àsọ̀rọ̀ yìí nìyí gbàtọ́ bá ń sọ fún yẹn pé àní ẹ má máa pariwo ọlọ́run ọba máa tẹ̀lẹ́ntì làákàyè rẹ bá pé ó lé ní ah jésù ní ká mọ wá pé aláìníla ká èèyàn nu àbíkálómi ò ní tí bàbá rẹ wá ní kí wọn máa pariwo ó ti wá pariwo bàbá mi ò <laughs> ní pariwo bàbá mi àní ọlọ́run gẹ́gẹ́ sẹ́ mọ́ pariwo ẹ̀ má kò sí nínú ẹ̀sìn kí ọmọ ní ẹ̀sọ́ pé ọlọ́run bẹ́ẹ̀ pọ́lọ́n tó bí ẹni pọ́lọ́n tó bí ẹ wá wò irú nǹkan yẹn ni mo wá ń ju àwọn ọmọ èèyàn lójú ní mùsùlùmí mo ń jọyọ̀ lójú yóò wá ní gbogbo wa wá hóyè ẹ̀dàkùn bóòlù yẹn ti máa ń wà níbi wá sí tẹ́wàá wà bí bí tẹ́wàá wà ń jí nẹ́mu wa máa gbọ́ ariwo àwọn tí ń bẹ níbi wá sí hóó á ní eléyìí wallahi azim kìí ṣe lànà nabi sallallahu alayhi wa sallam ẹ wo ìlànà Qur'an náà là ń kà yìí tafsiri là ń kà yìí ṣẹ́rin tí náà ni mo fi máa ń sọ pé gbogbo ẹni tí bá ń ṣe wá sí tó bá ṣe pé tíra ni bá máa fi ń dira rẹ̀ gbé máa ka tíra ni tó o pé tafsiri náà ni yìí mú tẹ̀síìrì kan ní mẹ́ka wàláyì òǹkálukú ní pẹ́ ẹ kàn rí pé gbogbo wa di ọ̀kan náà ni pé táwọn oṣù náà wílò àwọn ènìyàn náà wílò sí o àmọ́ sábà ti rí pé ibi tó dé àwọn ènìyàn ọ̀rọ̀ apẹ́ ni pé ọ̀bọ̀ àníkàyà yín wọ́n kankan wá ìdá sàlákà ìbàdí àní fàìní kọ̀rí. sọ̀tọ́ àti wá wá sálẹ̀ pé àní ẹ wá síbi tẹ̀fsíìrì rẹ̀. òun ni o wọ́n kàn wá mẹ́rin níbẹ̀ fẹ́rẹ́ wọn lọ́nu. وإذا سألك عبادي wọ́n kàn máa bá lọ bẹ́ẹ̀ náà ní àwọn àà ah, ah. so ẹ wá wọn tí ẹ wo tí ó bá yà yìí wá ẹwọn kan pé yóò tọ́ bá karu eléyìí fáwọn èèyàn kálukú náà kálukú ó a ah, bá a ti máa ń pariwo ọlọ́run yóò o. so ara ti ń jẹ́ jàǹbá jàǹbá ọwọ́ àti táwọn èèyàn ń ṣe fáwọn èèyàn nìyẹn wọn ò ní jẹ́ káwọn èèyàn olódodo tẹ́ ẹ bá ń sọ fún wa ni à tẹ́lẹ̀ kí wọ́n sọ kà ní bá pàdé mọ́ ni ẹ́ eh, táwọn tí àfa kìíní ò kí gbogbo aká pé ọlọ́run tó fi ká tún náwó ká tún. so wàláì kìí ṣe ìṣesí anabi sọlọ kìí ṣe ìṣesí mùsùlùmí ìṣesí àwọn kírísítẹ́nì ìṣesí àwọn yahudi ni àwọn nasọ́rọ́ àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe wá béèrè béèrè yìí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní pé aqaribu rabbuna fanunaji'i sọ́nà wọn bá súnmọ́ wa gbà tó súnmọ́ wa yẹn á lè máa bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ am ba'idun àbí ọlọ́wọ́n bá jìnà ní fanunaji'i ká máa pariwo rẹ̀ tó a ọlọ́wọ́n ni wa idha sa'alaka ibadi anni fa inni bí táwọn yẹn bá ń béèrè ní ọlọ́run pé báwo ni mo ṣe rí sí wọn sọ fún wọn pé mo súnmọ́ wọn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ má pariwo mi tò mọ́ ẹ wá ṣe kí ni ẹ wá ṣe munajat ẹ wá bá mi sọ̀rọ̀ ni kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ bá fẹ́ béèrè lọ́dọ̀ ní ọlọ́run ẹ máa béèrè rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni ntí àyà yìí ṣàlàyé nìyẹn. wọ́n ní ìdá àmọ́rọ̀ hum ó ní ìdá àmọ́rọ̀ tà أن يدعوني إذا أمرتهم أن يدعوني إذا أمرتهم أن يدعوني فدعوني استجبت Olúwa ní tí n bá pa wọ́n láṣẹ bí kí wọ́n pè mí kán pè mí tí wọ́n sì pè mí istajabt ń lóhùn àkọ́kọ́ nu nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ọba àyà yìí wá tí Imam Ibn Kathir tí wọ́n mú wá. wọ́n tún ní ọ̀rọ̀ kejì tó tún jẹ́ ọ̀rọ̀ tafsir tó náà ṣe àlàyé àyà yìí. wọ́n ní Auf òun lọ́gba ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Hasan. ó ní sa'ala ashabu rasulullah aina rabbuna ó ní àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa àwọn náà bí anabi pé ibo lọ́lọ́wọ́n ọba wa wà gan-an sí àwọn èèyàn yẹn ni pé ọlọ́wọ́n ọba bóò ló ṣe wà sáwọn èèyàn fa anzalallah ọlọ́wọ́n aṣọ ọ̀yà ìkàlẹ̀ pé wa idha sa'alaka ibadi anni fa inni qarib tí ẹrú rẹ bá táwọn ènìyàn tó bá ń béèrè pé báwo lèmi ọlọ́wọ́n ọba ṣe jẹ́ sáwọn èèyàn bóò ni mo ṣe wà sáwọn èèyàn sọ fún mi pé sọ fún wọn pé fa inni qarib mo súnmọ́ wọn gan mo sún wọn o. ọ̀rọ̀ ẹlẹ́kẹta tó lọ tó yẹ tafsiri àyà yìí oníkọ́lẹ̀ nas law na'lam ayya sa'ati nad'u law na'lamu ayya sa'ati nad'u wọ́n ní wọn ànábì sallallahu alaihi àsìkò gan-an lálẹ́ mọ́ ẹbẹ̀ lọ́hùn àsìkò la lè máa tọrọ nǹkan tá a bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ìgbà wo la lè tọrọ. فنزلت آية يبسك لك وإذا سألك عبادي أني فإني قريب ipe tí ẹrú mi tó bá ń béèrè lọ́wọ́ rẹ tí ń béèrè pé báwo ni ọlọ́run ṣe rí sọ fún ọ pé mo súnmọ́ ẹni pé tẹ bá wo tafsiri mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rọ̀ bóòlù àṣẹ ń bẹ ọlọ́run ọba ni ọ̀takura wọn ni àyà yìí fi ń ṣàlàyé pé ọlọ́run súnmọ́ wa ká máa bẹ́ẹ̀ torí pé ọba tó súnmọ́ wa ni tá a bá ń sọ pé tó súnmọ́ wa kò túmọ̀ sí pé ọlọ́run ọba sọ̀kalẹ̀ kó lókè àlàárùs ó súnmọ́ wa ó sì wà lókè àlàárùs rẹ̀ kò sí ní tí ọ̀gbọ́ kò sí ní tí ọ̀mà wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ níjọ́ kan. mọ́wé ibn Kathir kó eléyìí náà wá wọ́n ní àwọn sàhábà wọ́n láwọn lọ sí ogun kan ìgbà táwọn wá lọ sí ogun yẹn táwọn ń darí bọ̀ wá ó ní faja'alna la nas'uda sharafan wala na'lu sharafan wala nahbatu wadiyan illa rafa'na aswatana bitakbir anabi tí kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé bá ti fẹ́ gun òkè. Okay ẹ máa ṣe Allahu akbar tó bá ti fẹ́ gòkè tó ká máa ṣe Allahu akbar àmọ́ tó bá ti fẹ́ sọ̀kalẹ̀ ká máa ṣe subhanallah tó bá kọ́bí tó bá ti fẹ́ da firi wálẹ̀ ni ká máa ṣe subhanallah báyìí kọ́bí tó bá ti fẹ́ gòkè ni ká máa ṣe Allahu akbar sókè làwọn afáàmọ́ yọ níbi ẹ̀kọ́ ń belé yìí ni pé ọmọ ènìyàn kì í kàn máa rìn kọ́ wà ní gbunduku aláìní máa rántí ọlọ́wọ́n ọba anábì tí wa fi ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn sàhábà pé tẹ́ bá ti fẹ́ gòkè tó wáyé pé ibi tí ó ẹ̀ máa ní láti máa lo agbára láti máa fi gùn kẹ́ máa sọ pé Allahu akbar so irin yẹn yóò máa fúyẹ́ bẹ́ẹ̀ nítorí pé bá ń da fúrúbọ̀ náà gẹ́rẹ́rẹ́rẹ́ kẹ́ wọ́n ní subhanallah dídá so bá àwọn sàhábà bá ṣe ń di kán gòkè òun wọn papọ̀ anabi ní kama sọ Allahu akbar àmóhùn wọn tí wọ́n ń ga ògùn wọn sí Allahu akbar Allahu akbar Allahu akbar tó bá tó fẹ́ sọ̀kalẹ̀ wọn sí allah alhamd subhanallah subhanallah a ó ní faqal anabi wa sọ fún wa pé ó ní falamma kọ́lá fàdánà minna ó anabi wa súnmọ́ wọn anabi oorun súnmọ́ wọn fakọ́l anábì wa sọ fún wọn pé ya ayyuhan nas ẹ̀yin èèyàn arbi'u ala anfusikum ẹ fúra yín nísìnyí fa ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa innakum la tad'una asamman ẹ ẹ máa pe ọba tí etí rẹ̀ bí o kì í pé ọlọ́run tẹ̀ ń pè ó tẹ̀ ń ṣe àṣkárù rẹ̀ yìí kì í tẹ́tí rẹ̀ di wàlá gọ́ ìbàn kìí ṣe ẹni tí ò sí ń tòsí tani pé ẹni tí ò mọ ti ń lọ ni. sọ́nà ni kí ọmọ lóhùn zàzíkìrì kí olóhùn kí al-Qur'an kó wa máa pariwo ẹ̀kọ́ wọn lóhùn zàzíkìrì kó máa pariwo kó máa ràn tó kó máa làágóyè kìn. so irú eléyìí kò ń ṣe ìlànà tà nàbì sallallahu ibi yìí láti fi lè pa àwọn onísáwí wọ́n tún forí gbá àdéhùn yìí náà náà ni kò sí ọ̀nà tí yẹn fi lè pọ́n bídíà léwé tí wọ́n jẹ́ bídíà bídíà náà ni wọ́n máa jẹ́ lọ kò sí pọ́n léwé súnà kí ni bídíà ni kò wá ní ẹjẹ́ ká pọ́n ẹjẹ́ ká pọ́npà rẹ̀ kó fún ma jẹ́ súnà ká rọra dírẹ́sì fáwọn èèyàn wọ́n wá ní alẹ́ rí ẹ̀ lẹ́rìí ẹ̀wọ̀n tí a nábì sallallahu alaihi wasallam ẹni tí bá ń pa hàlá hàlá hàlá hàlá hàlá ẹwúrú ayé yìí nìsí ṣé ayé yìí ò ti sọ fún pé innakum la tad'una as-samm ẹ pé ẹni tẹ́tì di, dì kí sẹ́ńtì tí ọ̀gbọ́rọ̀ lẹ́ ń pè kì í ṣe odi lẹ́ ń pè wala gha'iban kì í ṣẹni tí ó jìnà sí yín tí ọ̀gbọ́n tẹ́ ń wí bá jìnà tí ọ̀gbọ́n tẹ́ ń wí lè mọ́ pariwo rẹ̀ إنما تدعون سميعا بصيرا Olúwa ní dájúdájú ẹni tẹ́ ń pè ń lẹ́nu tó ṣe pé gbogbo ń tẹ̀ ń sọ tó pé bí gbogbo ayé yányán tí bá ń sọ papọ̀ tẹ́ ń sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà yóò máa gbọ́ ọmọ ènìyàn ní kò lè gbọ́ méjì papọ̀ ọmọ ènìyàn ló lè gbọ́ méjì papọ̀ kò sí ó ń tó ní èyí sì gbọ́n tẹ́lẹ̀ èyí wí kò sí onítọ̀hún. tó náà ni tí ẹ bá ń sọ pé a máa ń ròyìn ọlọ́wọ́ ba pẹ̀lú ròyìn kan táwọn ròyìn ọmọ ènìyàn náà àwọn èèyàn àbẹ́dà rẹ̀ pẹ̀lú nǹkan kan yẹn gbọ́dọ̀ jẹ́ kó yẹ̀yẹ̀ pé ìròyìn yìí ó jìnà síra wọn gẹ́ kọjọ́ra wọn. ẹ rí i pé tá bá ní inna Allah as-sami' ọlọ́wọ́ ba ọba tó gbọ́rọ̀ ni a sọ fún mi ènìyàn náà pé waja'alnahu sami'an olúwa ní inna khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira olúwa ní asọ́mi ènìyàn lẹ́ni tí ó ń rìnà tó sì ń gbọ́rọ̀ ọlọ́run tó ròyìn ara rẹ̀ pé wa kana Allahu sami'an basira olúwa èmi ọlọ́run ọba gbọ́n tẹ́ ń sọ ọmọ ìsórìnà so ìgbọ́rọ̀ ọtọlọ́run a gbọ́dọ̀ fi wé tọ́mi èèyàn káwa ní ẹ̀hẹ́n ṣe bí náà ni ọlọ́run ní òun gbọ́rọ̀ yìí ó sì láwa náà ń gbọ́rọ̀ báwa náà ṣe ń gbọ́ lòun náà ṣe ń gbọ́ àwọn aníṣẹ́ àlè gbọ́ méjì papọ̀ tọ́lọ́run yàtọ̀ gbogbo tọ́lọ́run dá kọ́mọ̀ sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà anabi sallallahu alaihi ní pé inú àdéhùn kòdìsí ike ọlọ́run ní law anna awwalakum wa akhirakum fi makanin fi sa'idin tí gbogbo yín bá ń bẹ ní àyè kan gbogbo yín kẹ́ wá kóra yín jọ sójú kan wọ́tẹ̀ ẹ̀lú rẹ̀ nì kí gbogbo yín máa wá béèrè nǹkan tẹ́ bá fẹ́ lọ́wọ́ mi lẹ́ẹ̀kan náà ọlọ́ni àtẹ́yìntùkùn yín fún gbogbo yín ní tẹ́ǹfẹ́ lẹ́ẹ̀kan náà ṣe dáa lóhùn mo gbọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà sórí yìí lèyó ti mà ipe ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbọ́rọ̀ rẹ̀ ó jìnnà sí ti àwọn èèyàn. ọmọ ènìyàn nílè débi tó lè gbọ́rọ̀ mà ní ohun tó bá kan bá ń nà pé ohun tẹ ibo bíbẹ tó pé tó bá kóró ò ní rí ohun nílé rí nà pé lágbájá ń sọ̀rọ̀ mà kódà ìwọ àwọn àwọn fóònù sáyẹn ń lò lónìí yìí ìgbọ́rọ̀ rẹ̀ tí ẹ bá báyìí tó máa ń pè láti Amẹ́ríkà ọmọ gbọ́ pẹ̀lú fóònù nísìnyí kan bẹ tó ní nẹ́tíwọ́ọ̀kù yóò dá o dáadáa. nẹ́tíwọ́ọ̀kù yóò da kò sí ní tọkọ ọlọ́run pẹ̀lú yẹn o iṣẹ́ ọmọ ènìyàn ní nẹ́tíwọ́ọ̀kù rẹ̀ da gbígbọ́ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kù yóò da kọ́ ọ̀rọ̀ mouthpiece jẹ́ pọ́blẹ́mù kọ́ ọ̀rọ̀ earpiece jẹ́ pọ́blẹ́mù kọ́ níbi ntọ́mi ènìyàn dá ní earpiece ó ti jẹ́ pọ́blẹ́mù ní mouthpiece ó ti jẹ́ pọ́blẹ́mù sàmútọ́lọ́wọ́ ọba basiran ó rìnà ìrìnà rẹ̀ a lè fi wé ti ẹnì kankan a lè fi wé tẹ̀dá rẹ̀ kankan èrí náà mi ènìyàn ẹ mo ṣe jòkó yìí lẹ́yìn kínní yìí òbí ẹnì kankan dáa kó lóun mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ so lẹ́yìn etí nǹkan kan bá ti rọra dí ẹ̀kẹ́rẹ́ òun lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ àmọ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá gbẹ́nu òwò tó tó kó sí tó tó wá tó da ogun ẹ̀ borí ọlọ́wọ́n ba ọmọ nǹkan tí ń ọlọ́wọ́ ẹ̀ anábì sọ̀rọ̀ sọ́lá sọ pé iná lẹ́dí tẹ̀dẹ̀ ìhùnà anábì níṣẹ́ rẹ̀ ń tẹ̀ ń pè ọlọ́run tẹ̀lé ń bẹ̀ yìí tẹ̀ ń bẹ̀ yìí tẹ̀ ń pè pé subhanallah allahu akbar tẹ̀ ń pè ń akrabu ila ahadikum ó súnmẹ́ kọ̀ọ̀kan yín mẹ́nà ìnú kí rọ̀ṣìlẹ́tì ju ọrùn nǹkan ọ̀gùn rẹ̀ lọ ṣé àmọ̀ pé tí yẹn bá ń gun ẹṣin àbí ká sọ pé bí ẹni tí wa mọ́tò nìsín kí ló súnmọ́ yẹn jù síárì rẹ̀ torí bí síárì ti máa ń súnmọ́ ẹni tí ń wà bẹ́ẹ̀ náà ni bí ọrùn rànkúnmí àbọ̀rùn ẹ̀sìn bí ṣe máa ń súnmọ́ ẹni tí ń gùn ọlọ́ni mo súnmọ́ ju yẹn mo súnmọ́ ju ẹ̀yìn yẹn jù bẹ́ẹ̀ lọ nígbà mi ọlọ́run ti wáyé ní wa huwa aqrabu min hablil warid anabi ya abdullahi abul ìwọ abdullahi ọmọ kais ala u'allimuka kalmatin jẹ́ kí n kọ́ ní gbólóhùn kan min kunusil janna tó ṣe pé nínú pẹpẹ ọ̀rọ̀ aljanna ni gbólóhùn náà òun náà ni la hawla wala quwwata illa billah kí ọmọ sọ́jáde lẹ́nu àtikárù láńlá ni kí la hawl kò sí ọgbọ́n kankan tọ́mì ènìyàn wala quwwata kò sí ètè kankan tó mi nìyẹn lè dá kò ságbára kankan tó mi nìyẹn ní illa billah àfi tó bá wu ọlọ́run kí nǹkan náà ṣe pẹ̀lú ọlọ́run lèyẹn fi lè rí ọgbọ́n dá tí ó jẹ ọgbọ́n pẹ̀lú ọlọ́run lèyẹn fi lè rí agbára ṣe ni ó ti já ságbára ìyẹn ni pé àtikárò yìí nínú àwọn àtikárò tó yẹ máa ń wí náà ni ìyẹn gbọdọ̀ wá máa ṣe jákè níbí yìí gbogbo àwọn alásàlátù àwọn alásàlátù àwọn alásàlátù fún yé ọya ẹmọ wí ẹjá sí láàrín àwọn aláàrùwàdà ìlàbí láàá tẹ́tẹ́ ẹ̀rí tí ń sàrin lẹ́yìn òpọ̀ ẹkọ̀ mọ̀ rí àpẹẹrẹ pé ijó lẹ́yìn yìí ń jó wà láàrín ọkọ̀ sànù mùsùlùmí ni tẹ́tẹ́ ẹ̀ bá jòkóó tí wọ́n bá fojú abarabalẹ̀ wo gbogbo ẹ̀sìn tí mùsùlùmí ń sìn ah! ìyẹn wò pé irú àdánwò ló wá bá wa báyìí kódà àwọn tó ń gbìyànjú láti ṣe súnà náà tó máa fẹ́ ṣe wá sí wà láì súnmọ́ rí àpẹẹrẹ yẹ̀wúdí àpẹẹrẹ àwọn nàtàrà àwọn lára wọn náà èwo lè yẹn fẹ́ ṣe wá sí kìlọ̀ kan à ń ta kọ́ọ̀fù à ń ta kọ́bẹ́kọ́bẹ́ à ta ríbọ̀n wá sí tèwo nìyí hùn tí wá tẹ̀sí náà nì kí wá sí ìranù nu wá sí wọn à ta ríbọ̀n wọn à wàláyé máa ń tají nípa èèyàn e, ní mọ̀ gbà anábìrin la tẹ̀tẹ̀dẹ̀ aná sunanan mọ̀nkánà kọ̀bìlákọ̀ anábì àfi kí èèyàn máa ṣọ́ra gbogbo wa kí èèyàn máa ṣọ́ra anábì ní ẹ̀pà e fẹ́ máa wo ìṣesí àwọn ẹni yìí o àwọn lẹ́fẹ̀ máa kọ́ ṣe wọn o anábì ní atalaw dakhalu juhra dabbin la dakhaltumuhu táwọn yahudi àwọn kírísítẹ́nì yìí tán ń wọnú ohun kankan lọ báyìí ẹ̀yin ló ti wò pé àwọn náà wọ bẹ̀ ẹ jẹ́ ká wọ́n náà táwọn náà gbà wọ bẹ̀ ihò kankan yìí yẹn jẹ́ so àlàyé tó lágbára jù àfiwé tó lágbára jù lànàbì fi ọ̀rọ̀ yìí ṣe fún wa àfiwé tó pọ̀ ni ipe tán bẹ́ẹ̀ lè wọnú ihò kankan yìí pé kò sí ní tábà dánwò ẹ̀yin náà fẹ́ dánwò ni ẹ fẹ́ dánwò ẹ dákun kí lọ́kàn mi pé yẹn ń ṣe kí a fẹ́ ṣe wá sí ní ẹ̀hẹ́ agbọ́ yìí tó ní à ń ta kọ́bẹ́kọ́bẹ́ à ń kan so àwọn nǹkan ó yẹ kí ọmọ kíyèsí pé à ah, sí lánàá ti mùsùlùmí náà sì lélẹ́yìí njò ní mọ́tà njò nìyẹn wọn máa ń sẹ́ńtà kọ́bẹ́kọ́bẹ́ síbẹ̀ rí ṣùgbọ́n àtẹ́wé pé ẹ bá ti ta kọ́bẹ́kọ́bẹ́ àbí à ń ta wọ́njẹ́ wọ́njẹ́ gbogbo ẹ̀ láàrin ẹ̀ àta ah, ní ń wá sí à ah, wàlà sí àmà wá sí súnà lẹ́yìn mọ̀ wọ́n ti kó kínú mọ́ wọ́n ti kó wọ́n ti kẹ́rin mẹ́rọ̀nù sọlọ́nkọ́mọ́tà sànú fún yàn ni so òun ni pé kọ́lá ẹ̀ ń sọ fún yín tí àwọn tó lówó tó bá súnmọ́ àáfàá tí ń ṣe wá sí mọ́jẹ́ káwọn olówó yẹn ó fi ìrúrí tiwọn tó fi darí ẹ̀ ara ìdarí ìròrí olówó náà nílé yìí wọ́n ní ah, ti gba ọ́ọ̀lù yẹn two hundred and fifty thousand ayẹyẹ kan sẹ̀tẹ̀ ọ̀yẹ̀ kan kẹ wá ẹmọ gba ẹ ti gba ọ́ọ̀lù ẹ filẹ̀ gbogbo wa àwọn olówó ìròrí gbogbo ẹ tá ṣe bó ṣe ń wí ní kíkín náà làwọn sàmọ wákàkiri ṣùgbọ́n náà kọ́mọ́sá sànú fún yàn ibi tó bá ti wá rọra mú wọn bí kékeré báyìí ibi ńláńlá náà wọ́n ti rọ lọ́mù mú papọ̀ àmọ́ ńgbà tó fẹ́ mú wọn kékeré tó sáré já wọn lọ́wọ́ pé àyíká yìí ẹ̀ka yìí ẹ̀mọ́ dé yàn yìí so wọn ò ní gbé ọ débi ńláńlá náà so òun ni pé anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yí àwọn sàhábà pé tẹ́ bá fẹ́ pé ọlọ́run wàláì ṣeré hadisi yìí ó tó fún gbogbo ẹni tí máa ń ṣe àṣàlátù gbogbo ẹni tí máa ń ṣe sáwí kó tó wọn láti já ọkọ láti tú sáwí kápẹ́ á àti sáwí yìí mọ́ ó tó láti sọ pé gbogbo àwọn àṣàlátù yìí á àti mọ́ tò àmọ́ ìṣesí yẹ̀wúdí àwọn ìṣesí àwọn kírísítẹ̀nì yẹn ó ti mọ́ wa la òun náà lọ bá wọn débi pé wọ́n tó wá gbé ìlú ó tún mọ lùlù sí i kọ́lá tó wọ́n bá sì rí lù ẹ̀rí pé ara mùsùlùmí ò ní ti yá láwọn èèyàn wàlá ìṣẹ́lẹ̀ yóò kẹwọn yàrá lẹ́nu bí a ń tó ríra wa ń bi wá sí i àádóhùn àrílù kọ̀táriwo táwọn yẹn ti máa ń wá kinu abẹ́ ọlọ́run kọ́mọ́ṣà tó sàlékọ́ ìdúró ti súnà náà fún wájú báyìí lọ torí tọ́lọ́wọ́n bá ṣe nírọ̀rùn fún yàn yóò mọ̀ sọ àwọn èèyàn ni bí a ẹ̀yin ò ní lùlù ẹ̀ níjó ẹ̀ tó ní pariwo ọlọ́run yẹn kí wá ní tẹ́wọ́n lẹ́yìn ṣe wà sí gan. so alhamdulilah sotí yìí ń jẹ́ ẹ̀kọ́ súnà wà láì kò sí tó dùn tó kò sí tó dùn tó torí ẹ bá pa àwọn aláriwo yèyí ẹ pè kan wọn pé sọ́ńtọ́ gbọ́ lónìí. Ah, àbá sọ̀rọ̀ àbá bọ́ ìgbà tí kíní wọ́n tí wọ́n ń dún òun báyìí àní kí náà sọ ẹ̀ nígbọ́ ọkàn lè yá lẹ́nu ẹ̀yẹ dáwọ́ àlùbáríkà yáyáyáyá ẹmọdá ẹmọdá ẹmọdá ẹmọdá tó wọ́n ti gbé tíré wọ́n gbà gbàgbà hmm, ó sì jẹ́ ọlọ́ntì ẹnu. so òun náà ni pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ń sọ fún wa pé wa idha sa'alaka ibadi anni tí ẹrú mi bá ń béèrè táwọn èèyàn bá ń béèrè pé báwo lọ́lọ́run ṣe súnmáwò èèyàn tó fa inni qarib olúwa ni mo súnmọ́ yín o àmọ́ tó súnmọ́ tí mo súnmọ́ yín kìí ṣe pé súnmọ́ pé mo wà ní ilẹ̀ ẹlẹ̀ kí mo kó òrókè àlà arsh òkè àlà arsh náà ni mo wà kí mo wá bẹ ọlọ́wọ́n ọba anabi sallallahu alayhi wa sallam onímọ̀ mi muslimin yad'u Allah azza wa jal anabi ni kò sí mùsùlùmí tí ó bẹ ọlọ́wọ́n ọba bi da'watin ní àdúrà kan gbogbo tó bá wù ọ́ tó bẹ lè béèrè lọ́wọ́ ọlọ́run da'watin anabi gbé wá ní mufradi àwọn gbogbo nàkàrà ti gbogbo tó bá béèrè lọ́wọ́ ọlọ́run náà ni kí o kan kí wọ́n mọ ní irú àdúrà wo ló ń ṣe yìí kò sí nǹkan tí yóò lè bí ọlọ́run ẹ wò lè sọ bóyá wọ́n múná lọ yẹn lé ní ọlọ́run káwọn nípa yóò múná dé àdúrà ni ọlọ́run mọ̀ káwọn lọ gèhé tọ́lọ̀ ń fún wa láwọn nẹ́pà tó ti wù tẹ́tí àwọn ẹnjìníárìn táwọn ẹnjìníà pọ̀ táwọn kìnnì kan pọ̀ táwọn kìnnì kan pọ̀ ah, kódà inú ń bí mi bẹ́ẹ̀ ṣe ń sọ wọn náà ni hí alájì olóhùn inú ń bí mo lè ẹnu tẹ́ máa ń bí ẹ̀tẹ́ ìbá lè ń ṣàdúrà wàláì ìwà ìwà ìwà ìwà ìwà jàbáríyà tó lé ní o tún ọmọ ìwà àwọn kàdàríyà ni wọn kàdàríyà ni wàlẹ́ àkídà kàdàríyà tí ò dá ni ṣe mà àwọn onímọ̀ torí wọn ẹnbọ́ló ti ẹnbọ́ló ti ka tàwíìdì tó mọ̀ pé wà kàdàríyà eléyìí wọn kàdàríyà ni ọlọ́run ti kọ gbogbo ẹ̀ kalẹ̀ kò níbi kẹlẹ̀ ń bẹ lọ́hùn fún kiri tọ́lọ̀ ti ní wàjà iná ọ̀sẹ̀ ní bàṣírà tó ti fún ọ nílà ákáì ó fún ọ lójú. Ah, ah. àwọn ọ̀dẹ̀ yẹn ló tún rò pé ah ẹ̀wọ̀n bàbá yìí ti ń sọ̀rọ̀ gidi pé ah oníjọba yìí ní ah ìjọba wo tí àwọn ẹni ọlọ́mọba túnjọba yìí ti ní ah alájíà ah, ah, ìka yìí àwọn alájíà àwọn ah sọ pé ká máa bẹ lọ́wọ́ mọ́ nígbà ìjọba ọlọ́mọba túnjọba yìí ah, ah torí kíni wàláhì ẹ̀ lọ́wọ́ bá bẹ́ẹ̀ wàláhì wọ́n nínú táìfì máa da onísúnnàmà mọ́mọ́ Ahmed bin Hanbal wọ́n náà wọ́n ní pé tó bá parí kútùbà rẹ̀ ìgbé tó ń súnà ara tó máa fi mọ̀ pé ẹlòmíì tọrọ rẹ̀ ọba yí ọ ọ̀rọ̀ rẹ̀ yí ọ̀rọ̀ rẹ̀ ń wọ lójú pé ọkàn wọ jùmọ̀ ni pẹ̀tọ́ jẹ́ kí n sá kírun yá yìí ara tó fi mọ̀ pé ẹni yìí á òun súnà lélẹ̀ yìí á lè súnà ni òun náà ni kó ṣe àdúrà fún ìjọba tó bá fẹ́ parí kútùbà rẹ̀ tẹ bá ti gbọ́ àdúrà ń bíjọ kẹwọn pé ah ọ̀rọ̀ rẹ tó kílẹ̀ sí mi sí bọ̀ yìí ẹ̀ hàn ó ń súnà ní ọ. ara tó mọ fi ń dáyà mọ́ ni. tó àdúrà wa ni àwọn sábà wa ni àní kódà tí bàtà wọn bá já àwọn ni ọlọ́mọdé ọlọ́mọ bá mi so bàtà yìí ọlọ́mọ bá mi so bàtà yìí. tó ẹ wò gbogbo nǹkan nìyẹn máa ń bẹ lọ́wọ́ bá sí anábì ni ma min muslimin yad'u Allah azza wa jalla bi da'watin níta mi ń sọ lẹ́yìn wàláì kí o fi lè mọ pàtàkì àdúrà ni wàláì àdúrà yìí ṣe nǹkan kékeré pé ibà ń pa ọ́ lónìí ọlọ́run ọ̀tá sànù ni lọ́n fún mi ló ń jẹjẹ kí wọ́n á ní à ah, wọ́n bẹ lọ́hùn kọ́lọ́hùn gbogbo ọ jẹjẹ wàláì lè bẹ lọ́hùn ìyẹn tẹ̀ gbọ́dọ̀ bẹ lọ́hùn ni ìyẹn gbọ́dọ̀ bẹ lọ́hùn ọba bìtá àwọn ẹ̀tìn anabi ni gbogbo àdúrà tí yẹn bá bẹ ismun tí yẹn ṣe kí èyí ṣe pé bí ọlọ́njẹ rízì rẹ ṣe ọlọ́njẹ rólé jà àdúrà abúlé yẹn ni pé wọ́n àdúrà abúlé ló ń ṣe yìí àmọ́ tí o bá ti sí yẹn bákan náà wà lákọ̀tí àti rọ́ṣímín tó ti ṣàdúrà pọ̀ fẹ́ bẹ́ẹ̀ bí jẹ́ kí ọlọ́mọ ti kẹ́bí yóò tó mọ́ bí ọlọ́mọ àmọ̀ dàrú ọlọ́njẹ́ ọlọ́njẹ́ ọmọ dàrú sóni ah anabi ní tí ẹ bá ti rú àdúrà yẹn lòún ṣe o ilà àìtọ́ ọlọ́ òbí ha ẹ̀ṣidá sàlẹ́ àti kìsọ́lìn ike àdúrà yẹn ọlọ́run á fún yàn ọ̀nà mẹ́ta ọlọ́run gbà fi gbà àdúrà hàn ṣe àpé ní ìsìnbáyé sọ pé ọlọ́run nífa inni qarib ni mo súnmọ́ yín ujibu da'wata da'i mo máa ń dáhùn gbogbo ẹni tó bá bẹ̀ mí ni idha da'an nígbà tó bá pè mí ike gbogbo wọn tó bá pè mí ọlọ́run bá ní wàláhì máa fún ọ ní tó bá ń béèrè nílànà bíbí ni pé ud'u Allah wa antum muqinun bil ijaba anabi ni ẹ máa bẹ lọ́hùn ẹ wájú kó tún da yín lójú bọ́lá wọn gbàdúrà yẹn anabi ni wà ẹlẹ́mú ẹ wà lọ́lẹ́ mọ́ o anna Allah la yastajibu du'a bọ́lá wọn ò ní gbàdúrà àdúrà tí bá ń jáde min qalbin ghafilin la'in àdúrà tí bá ń jáde láti inú ọkàn tí ń ṣeré àdúrà tó pé òun ṣe òun tó gbé òun tó gbé jeans ó sáré tó mu ó sáré máa bá ń so àdúrà kọ́ yẹn mọ́ ọlọ́run ò ní gbà lọ́wọ́ yẹn àbí yẹn ń tàdúrà wọ́n ń tàdúrà ó tún fún ọmọ ó tún lé ọmọ ó tún gbọ́ níwùsì àbọ̀ ó ń tàdúrà ó tún gbé rédíò kalẹ̀ so ó ń ka kùránì ló ń gbé ó tún gbé rédíò tì dọ̀ so ọlọ́run ò ní gbarú àdúrà yẹn ìyẹn ń ṣeré nù àmọ́ tó bá ṣe pé èèyàn ń ṣàdúrà ọlọ́run ní í gbà á ẹlòmíì lè àwọn ọkọ ẹ̀ mo ti ń bẹ ọlọ́run kò sí nǹkan báyìí fún mi mo ti ń bẹ̀ ẹ́ ti ń bẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ kò sí kódà nẹ́bi tún ní pé ọlọ́wọ́n gbàdúrà yín inna Allaha yastajibu li ahadikum du'a ahadikum ọlọ́wọ́n gbàdúrà yín ma lam tastajilu tẹ́ ẹ bá kánjú. anabi wa ṣàlàyé kí tó wà ní qad da'awtu Allah mo ti bẹ̀ lọ́hùn walam yustajab li wọn ò fún mi ní wọn ò tí ì gbé wọn ò fún mi ní nǹkan tí mi náà bẹ̀ lọ́hùn mọ́ ìyẹn ti kánjú nù. anabi ní ọ̀nà mẹ́ta lọ́wọ́ fi ń gbàdúrà imma an yu'ajjila lahu da'watahu tó bá wu ọlọ́run ọlọ́run lè gbàdúrà yẹn bó o ṣe ń béèrè báyìí kọ́lọ́run sì ṣe fún ọ kọ́mọ̀pẹ́ àwọn kọ́nù wọn á ní pé ah Allahu akbar ah ọlọ́run mọ̀mọ́ ń gbàdúrà o tókè bó ṣe ń ṣe náà lọ́wọ́ sì ni mo ti yọ̀ǹda rẹ̀ fún ọ ọ̀nà àkọ́kọ́ nù. wa imma an yudakhiraha lahu fil ukhra tó bá sì wu ọlọ́run ọlọ́run lè fi àdúrà yẹn pamọ́ fún yàn. lálùkìyàmà tó pé ó dálùkìyàmà lọ́wọ́ bá nǹkan rẹ̀ ọlọ́wọ́ aṣọ sórí gbogbo tó ń béèrè lọ́wọ́ mi tí ì fún ọ tó ń bẹ̀mí bẹ̀mí bẹ̀mí bẹ̀mí bẹ̀mí lórí rẹ̀ tí ì fún ọ òun náà rè ọlọ́wọ́ àfi tẹ̀sán fún ní iná ni ọmọ èèyàn gbọdọ̀ máa kájú wàláyé ó kéré sí àwọn orí ọlọ́run tó pọ̀ o béèrè lọ́wọ́ ọlọ́run tó lọ́nkàn sí fún ọ orí tó pọ̀ tó yóò béèrè lọ́wọ́ ọlọ́run tó sí fún gbogbo àwọn ta wáyà yìí ọwọ́ tara ti wáyà ń da pé wọ́n fẹ́ jáde lé ọlọ́run kí n rí iná lálẹ́ yìí o ọlọ́run jẹ́ kí n rí iná ọwọ́ tara ti béèrè bẹ́ẹ̀ àbẹ àkẹ́mẹ́tẹ́ ah, kí wọn ò lè gbọ́ wọ́n tún kí ń jìnbọn wọn létí kẹ́tọ́ lè máa gbọ́ ọ̀rọ̀ ni tó ẹ ojú ẹ etí ẹ ẹnu ẹ ẹsẹ̀ wa rìn wá á mi apá á sì kò síbà sí lè ṣe ara wa tòkè ọmọ wa sọ pé bóyá ọ̀wá rí owó àbí ẹlòmíín wá ọmọ kò wá tí rí nǹkan ẹyọ kan yóò wá gbàgbé pé á ah, òòrè tọ́lọ́wọ́n bá ṣe pọ̀ fóun tó wá rẹ̀ ọkàn wọn náà ọlọ́run olóhùn nígbà tí o bá fún yàn láyé yóò fún yàn ní ọjọ́ ìgbìnà kìámà yóò dẹ̀ xírọ̀ ha lẹ́hù fìlùkùrọ̀ ọ̀nà kejì nìyẹn ọ̀nà ẹlẹ́kẹta wà ìmà àn yusrafa anhu aw àn yusrafa anhu mina su'i mithlaha àbí kó jẹ́ pé aburú kan ń tí ó ṣẹlẹ̀ sí ọ tí ó ṣẹlẹ̀ sí yàn. ọlọ́wọ́n á ní àdúrà rẹ tó ń ṣe nísìnyí wọ́n ń wá ọmọ wọ́n ń wá ọmọ ọlọ́run pé ah, fẹ́ ṣẹlẹ̀ òun fi àdúrà yìí òun fi di í aburú ṣẹlẹ̀ sí ènìyàn ní mà bá lò wọ́n mọ̀ pé tí mo fi àdúrà rẹ ṣe fún ọ sọ́nà ni ọgbọ̀dọ̀ máa e pé àdúrà yìí ọlọ́run bá ní àmọ́ kémi náà tó lè máa gbàdúrà yín falyastajibuuli tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà dé mi náà lóhùn ní tí mo pè é sí ẹ dá mi lóhùn kí nìkan tọ́lọ́wọ́n bá pè wá sí at ká sin ọlọ́run ọba nìkan oṣù ntọ́lọ́run bá ní ká ṣe ká máa ṣe é. tọ́wọ́n bá bá ní ká jìnà sí ká jìnà sí ìyẹn dá ọba lóhùn nù àmọ́ òun bẹ ọlọ́wọ́n ọba ntọ́lọ́hún sì ní kó o ṣe ní o kírun lásìkò o ní ṣe dáadáa sẹ́ni tó ń náà láti ṣe ẹ máa ń rìn tí ẹ máa fi rí ọnu ọlọ́run èèyàn ní rìn òun náà ló ń mu pàrágà òun náà ló ń mu pẹlẹbẹ pẹlẹbẹ ọ wá ní ìwọ̀n ń bẹ lọ́hùn pọ́lọ́hùn òṣè nǹkan tí wọ́n wá fún ọ tí wọ́n gan ó dá ọlọ́run ọba lóhùn pẹ̀lú tí ọlọ́run ọba ní kí ọmọ ènìyàn ó ṣe ẹni tó bá jẹ́rù kó máa ṣe ọlọ́run ọba ní fẹ̀lú yóò mìíràn bíi kẹ́yà nígbàgbọ́ sí mi ọlọ́wọ́n bá o al-iman billah njẹ́ tó bá kún kí ẹ gbà pé tọ́ bọ́lá ń ṣiṣẹ́ kórí náà nìyẹn kí o dúpẹ́ fọlọ́hún ìjọba tó bá kù díẹ̀ káàtó kí ọmọ bọ̀ ọ̀hún lórí òun ni àwọn á ní báyìí lọ́dọ̀ ta ni tọ́lọ̀ lọ́mọ pé lórí òun ni dúpẹ́ fọlọ́hún ọlọ́run mo dúpẹ́ fún ọ lótìẹ̀ ní kí n mọ bẹ láyé tẹ̀tún ní kí n tún lálàáfíà ó tún ní kí la ká ìmí kó wá ń tòsí ṣùgbúrú àwọn nǹkan yìí iná ni ọlọ́run bá ní bùkátà sí lọ́dọ̀ wa falyu'minu bi kí o ní gbàgbọ́ tó jókòó tó fẹsẹ̀ múlẹ̀ sọlọ́run ọlọ́run bá ní la'allahum yarshudun so látàrí eléyìí wọ́n jẹni tí wọ́n mọ̀nà òdodo ẹni tó bá ti ní gbàgbọ́ tí ì tún pe ọlọ́run ọba so níbi láti rere bí àdúrà ṣe tóbi tó bó ṣe pàtàkì tó àti àyà yìí tó ṣe àlàyé ẹ̀kọ́ fún wa nínú àwọn bá a ṣe máa ń ṣe àdúrà èyí máa pẹ́ẹ́rẹ́wọ́ ọlọ́run èyí máa ké bóyá àwọn nìkan náà ni kọ́ máa ké tẹ́bárẹ́ lómi tí wọ́n ń ṣàdúrà ẹ̀rù bẹ́ẹ̀ ń pé ń pọ́ ni ìjọ kan ni mo rí ọ̀kan náà àbúrò mi kan ní mo fẹ́ kí ìrora ni ń sàdúrà lórí wọn sí láì ìta wọn kapa ìta nàpa ìta ń zẹ́gẹ̀ ṣùgbọ́n tó wá sí tán mo wá pè mí wá mo wá wo ẹnìkan tó tóbi lójú rẹ̀ ẹnìyẹn pàtàkì lójú rẹ̀ gan-an mọ̀ pé ẹnìyẹn ó tóbi mo ní ṣé tó bá jòkó wájú lágbájá tó ń bá a sọ̀rọ̀ sólé mọ̀ sí báwọn à onírọ̀ ọ̀hún wàlá ẹsẹ̀ kẹsẹ̀ ló dá mi lóhùn pé irọ́ òun mọ́lẹ̀ kí ló tọ̀ wá ń ṣe báwọn ní fọ́lọ́hùn gbàtó lóhùn tàdúrà tọ̀ wá ń nawọ́ tọ̀ wá ń nẹsẹ̀ so mo wọ pé bò mo ti fẹ́ bá a sọ̀rọ̀ tí ó ṣe dédé làákàyè rẹ̀ wọ́n á ní tí bá jòkó níwájú lágbájá tó pẹ̀ pé wá wọ́n á ní òjòkó ni wọ́n á ń bọ̀ sọ̀rọ̀ só lè máa ń báwọn wájú rẹ̀ àwọn ní ó ti wá pọ́lọ́ inú ẹ̀kọ́ àdúrà oníkéyìn ó farabalẹ̀ kí wọ́n máa pariwo ọlọ́wọ́n bá kàyàní kéyìn ó jẹ́ kí ìtẹríba kó wà nínú téèyàn ń bẹ ọlọ́run téèyàn fi ń bẹ ọlọ́run lẹ́yìn náà kí ó sì máa pariwo kéèyàn máa jó àìjó láti máa bẹ ọlọ́run àì máa kọrin máa fi bẹ ọlọ́run ọba gbogbo ìlànà yìí ìlànà àwọn Christian tí àwọn mùsùlùmí tí wọn ò fura máa tó pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì wá gbé wọn lọ wọ́n dàbí pé bóyá àwọn gan ni ara yẹn náà tó ní kí wọ́n sàdúrà kí ni ìyá dìde gbogbo wa ìyá dìde dúró ká ṣe àdúrà ìyá dìde fọlọ́hún èyí dìde fọlọ́hún sàdúrà gbogbo ààyè tó bá gbò sétí tó bá wà mọ̀ bẹ́ẹ̀ tó bá wà lórí ìdúró náà ni ẹ̀bẹ̀ lọ́hùn ó wà lórí ìjókòó ni ẹ̀bẹ̀ lọ́hùn alladhina yadhkuruna Allaha qiyaman ó bẹ lọ́hùn bàtú wà lóṣù ó lè bẹ́ kò rí tó bá jòkó lè bẹ lọ́hùn kí ni kò wá jòkó wá ní ẹja dìde tí a rò pé kíní yẹn nìsín ó ti gbajúmọ̀ débi pé wọ́n tó bá wà níbi òde kan tó bá ní ẹja dìde fọ́nrán tó bá jòkó ó rà àbóyá wọn ni wọ́n fi ṣe wá àtijọ́ yányán àfáwọn onírìn kankan sọ́mọ́ ẹni ni ó da gbogbo bẹ́ẹ̀ sì ni ẹni ni ó ti ráìdì lọ́wọ́ àlérí òdodo so òun ni pé gbogbo àwọn ìlànà yìí àfi kí mùsùlùmí kó máa ṣọ́ra kí ṣètọ́ ní kọ́ mọ̀ wọ́ wọn lọ kọ́ mọ̀ wọ́yàn lọ kí ọ̀rọ̀ àmọ́ kí ọmọ fura ní gbogbo ìgbà ẹ̀kẹ́ hé tí ètò ń ṣe pé èṣù tó fẹ́ gba ibi yìí wọlé tí èṣù pé èṣù tó fẹ́ gba ibi yìí wọlé kí ọmọ kíyèsí ara rẹ̀ so àti ẹni tó ń gbìyànjú láti súnà wàláhì ẹni tí tí a ń gbìyànjú láti súnà lọ́wọ́ níbi tó le jù torí pé kí ni ẹ̀wọ̀n tí ṣètọ́nù sọ ó lè làákẹ́ udanna lahum siratakal mustaqim ojú ọ̀nà tó tọ̀ yẹn gẹ́gẹ́ tó pé ojú ọ̀nà súnmọ̀ ni mo tún lè dúró de wọn bẹ́ẹ̀ í blọ́ọ̀kì wọn ìníjẹ́ kan rí ọ̀nà yẹn tọ̀ bó ṣe kí wọ́n tọ̀ tó náà ni àfikún ọmọ ní tí ìlú yẹn fi gáìdì ara rẹ̀ tí ìlú ti gáìdì ara rẹ̀ ni pé ìlànà tí anábì là kalẹ̀ wípé gbogbo ní tẹ́bá ti fẹ́ ṣe ẹ sá máa wo àwọn sàhábà mi yìí àwọn ni ẹ máa wò bí mo ṣe ṣe náà ni àwọn náà làwọn náà ó ṣe é àwọn ni kẹ́ ẹ máa tọ̀ kẹ́ ẹ máa kẹ́ ẹ máa tọ̀ tó kan ni ẹ bá rí i pé bí ṣe ń ṣe nǹkan rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kẹ́yìn náà ṣe àyà yìí bó ṣe tú ni bẹ́ẹ̀ náà kẹ́yìn náà ṣe tú ẹ̀sìn yìí bó ṣe ń ṣe ni òun náà ni kẹ́yìn náà ṣe tò eléyìí ni ìlànà ẹni tó bá fẹ́ là pàlá ọ̀nà tí ó tọ̀nù ṣẹ́ni yọ́tọ̀ náà bá ti sànú yàn tí ẹ bá ti sọ pé ah báwọn sọ̀rọ̀ bá ti gbẹ́sìn yé lèmi ọmọ gbọ́ yé èèyàn tú lọ́wọ́ fìtínà nù èèyàn tú lọ́wọ́ fìtínà nù ẹ̀rí pé náà ni àfa Ìbàdàn yìí <laughs> ọ̀nà tó fi tú lọ́wọ́ fìtínà nù o bọ́lá ló kó sínú làákàyè rẹ̀ ni pé ah báà nìkan lọ́nà ní kan sọ fún ni pé àti ànábì sáwọn sọ̀rọ̀ àbàbọ̀ ṣe gbọ́ yí rèé ẹ̀rí pé ní tí wọ́n bá ń gbọ́ àwọn lectures rẹ̀ tí ń ṣe lẹ́yìn mẹ́ta yìí wàláyé ti ń sọnù ìdàlẹ́ mi ò lè ṣe táwọn sọ abó ò ṣe fẹ́ sọ ọlọ́run ta nù yàn nù gbogbo ibi tí yẹn bá wà bá ń sọ fún ẹ̀ pé táwọn sọ abá gbọ́ yé báyìí ìyẹn bọ́ nù gbogbo àwọn ẹlẹgbẹ́ gbogbo wọn gbogbo ẹni tí a bá ti tó bá ti fẹ́ yapa wàláhì kẹyọ̀ kan tí wọ́n ń dààmú wọn náà nìyẹn ìròrí ẹnìkan ni wọ́n máa lò kò ní jẹ́ ìròrí títí àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam abẹ́lẹ́ kọ́mọ́ṣàfẹ́fẹ́ wa lé ojú ọ̀nà déédéé jù báyìí lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Ọ̀rẹ́kọ́ sí So, what ti bẹ̀rẹ̀ is fún mi pé please, okay, wọ́n ní kí báwọn that people can now listen to this program Alcohol live on www.dawanigeria.com. So, ìtẹ́ ìbá the tẹ́kínlẹ̀ www.dawanigeria.com www.dawanigeria.com so yóò máa gbọ́ fúgàmù yìí live inshallah. Assalamu alaikum, Ustad. Please, I want to I want you to make this clear to us. If I have a mind to give out sadaqah by killing a goat and give it to al-fuqara, is that permissible in Islam? wọ́n ní pé kí ẹ wò pé sàrà pa kí o lè ṣàrà tí ẹ fẹ́ ṣe ẹ wọ́n fẹ́ pa ewúrẹ́ lọ́nà wọn fẹ́ fi ṣe sàrà kò sí tó burú mbẹ̀ tó bá ṣe pé èèyàn bá ní ewúrẹ́ pé ewúrẹ́ ló ní rẹ̀kẹ̀tẹ̀ ó sì wó pé a jẹ́ mú kan náà kí ni ìkíni ṣe. sàrà àmọ́ olówó lọ́wọ́ ó wá lọ́jà ó wá lọ lè ra ẹran ten thousand naira ó wá ń du ó wá ń fáwọn èèyàn káàkiri lérò yìí o kí fẹ́ pè. tó bá ṣe pé àwùjọ tírú àwọn wọ́nrẹ́wọ́nrẹ́ yìí ọ̀pọ̀ níbẹ̀ kò sí tó burú bóyá wà ọkà wọ́n pé sàrà tí mo fẹ́ ṣe ó wù mí kí n pa ẹran ni kì í ṣe pé bóyá wọ́n dá ọ kì í ṣe pé o ṣàṣẹ kankan sọkà wọ́n pé wọ́n fẹ́ ṣe ìbáàdà àdàbọ̀ ìbáàdà pé mi náà fẹ́ dùn torí pé nínú àwọn ìbáàdà tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí wọn náà ní kéèyàn ó dùn nǹkan pé ajíkí mi ló tiẹ̀ ṣe ìbáàdà yẹn kí wọ́n fi sàrà kò sí tó burú mẹ́ẹ̀ àmọ́ nírú ọ̀rọ̀ wa ń bí irú ọ̀dọ́ wáyà yìí n tó gbajúmọ̀ jù tó máa fi nǹkan yẹn ṣe òun náà ni pé bóyá wọ́n da àbọ̀sàdúà kan tó wọ́n ní ẹran ní ọ̀pá sí i tó àbí wọ́n sa kùránì fún wọ́n ṣe kíní kan fún wọn ní ẹran ní ọ̀pá sí i tó irú àwùjọ wa yìí da kí wọ́n kódà ẹni tí òbí ṣe nǹkan gangan àwọn yóò sì máa kẹ́fí sí i ah ara lè yín náà máa ti bẹ̀rẹ̀ ẹ̀ <laughs> wọ́n náà máa pẹ̀rẹ̀ ìhàbọ̀ ìhàbọ̀ gbogbo aládùúgbò lánàá sọ fẹ́ kan fi owó yẹn àwọn tó bá rí kí wọ́n ní bùkátà sí i pàtàkì lọ́rọ̀ àwùjọ yìí fún wọn kò fi sàrà ìgbà tó bá mú ten thousand tó bá fáwọn èèyàn ní fáwọn èèyàn méjì ní five thousand naira kò wo àdúrà tí ó fẹ́ ṣiṣẹ́ fún yàn so àwọn tó apá àwùjọ tí ò sí gbogbo àwọn pálapàla yìí kò sí tó burú mbẹ sókè yìí ó ní ah, ẹ̀pẹ̀rán kó lè yẹn nípa pé ẹja jẹ kó lè rú nọ́ọ̀tì tọ́mọ ní ewúrẹ́ tọ́pọ̀ tọ́mọ ní kíní ó rọrùn ṣe kọ́ pa ó sì lẹ́jà fi ṣe súyà ká máa jẹ́ sàárà ni òfin tó burú mbẹ wallahu a'lam. nígbà ní asalaamu alaykum wa rahmatulahi ẹni tó sùn ní ọ̀sán àwẹ̀ tó wá dàgbà sí ara ẹjọ́ sún ní àwẹ̀ àbí kò ní. bí ìjọba yẹn bá ṣẹlẹ̀ síyàn ó jẹ́ ọkùnrin ni àbí ó jẹ́ obìnrin ẹnìyẹn ní àwẹ̀ so yóò kàn lọ léwẹ̀ tó bá ti jí náà ni kódà kò ní dá àwọn yẹn padà wallahu a'lam. ọkàn òun ni ṣé èyí lè sọ fún ìyá yẹn tó kó dákun kó bá wọn gbé abọ́ jẹun sí ilé tó bá jẹ́ pé ilé ni wọ́n ń lọ. kéèyàn sọ fún màmá pé ẹgbẹ́ bá ń gbé sínú ilé sórí àwọn nǹkan yẹn kò tó so ó jìnà sí ẹ̀kọ́ díẹ̀ ó jìnà sẹ́kọ̀ọ́ ẹ sì rí tẹ́bá wúrú ọ̀rọ̀ òun náà mọ́nà ọmọ fi ń lọ <laughs> màmá ó fi lọ kò lè sọ pé tí máa ń sọ bàbá mi pé máa ń jẹ́ kiri bàbá òun tó ọkọ̀ gba ní ìkó kan náà <laughs> so tó a pé bàbá lọ́wọ́ tí a ní pé a sì ẹ̀ lè gbé fún bàbá yẹn gbé fún pé pé tó <laughs> bá gbà lọ́wọ́ rẹ̀ àwọn àbáwọ̀ àwọn àwọn ará dẹ́ni kí o mú wa bá gbé wa yọkọ̀ gbé gbó gbó èmi èmi lè mọ̀ sí àwọn sílé ọmọ aláì lẹ́kọ̀ọ́ tó náà ní kí ọmọbìnrin kan wáyé náà lọ ọmọ yẹn bí màmá yẹn ọba tiẹ̀ ní kàkún tí o kò dáa àwọn obìnrin náà wọ̀ ní kàkún gẹ́gẹ́ bí ìfẹ́ táwọn máa ń ní sí sọ́mà àmọ́ kò dáa kọ́ wọn máa ṣerú nǹkan báyẹn fún òbí rẹ̀ kò sẹ́kọ̀ọ́ mbẹ́ wallahu a'lam. oníbàkan náà kí ni ìyàtọ̀ láàrin bet àti competition then ṣé èèyàn lè máa bá wọn gbá gbá Ramadan cup tí wọ́n máa ń gbá lọ́sàn-án inú ààwẹ̀. bet ilẹ̀ kan wò bẹ́ẹ̀ wàláhì ẹlòmínẹ̀sẹ̀ wa lórí àkọ́kọ́ ni ẹ̀dá kan ẹlòmínẹ̀sẹ̀ wa lákọ̀ọ́kọ́ ni ṣe pé nǹkan títí orú lójú gẹ́gẹ́rẹ́ nìyẹn tó kọmọ yàtọ̀ láàrin competition àti bet ó pè á ah, kí ni yàtọ̀ tó competition bet lè wá níbẹ̀ náà tó competition bet sì lè bá wà níbẹ̀ tí ẹ bá wọ pé ah, á jíkájọ gbá chip tennis tó chip tennis tájọ ń gbá yìí màá wí nìyẹn òun náà ni a ò lè wí ni òun so wọn á wò pé ẹnìkan ló wá lára pé tó o bá ń wí ni mi wàá gba one thousand naira yìí àmọ́ tó o bá ń wí ni mi ń kí one thousand mi bọ́ àkópadà competition nìyẹn competition nìyẹn kì í ṣe àbí wọ́n kọ́ ló ti ẹ̀ gbé kalẹ̀ ẹnìkan ló gbé owó yẹn kalẹ̀ pé ẹni tó bá ń wí nínú ẹ̀ méjèèjì tó bá nara wọn sí five tí ò mú ten tí ò mú six twenty five lọ́nà é fún ọ ní one thousand naira yìí competition nìyẹn kò sí tó burú níbi yìí o. àmọ́ a é pọ̀ sí five òun náà ni èmi náà yé <laughs> sí five a é yé é kọjá five wọn ni ọ̀dà kó wa one thousand lẹ́ òun náà fi one thousand kalẹ̀ tẹ́tẹ́ nù abẹ́nìkan ni kìí ṣe ń tẹ̀ ń gbà àwọn kan náà wà ń ta náà wá ní a jẹ́ òun náà ní ìrìn pa tó wọn wá jọ gbé owó kalẹ̀ tó irú yẹn tẹ́tẹ́ náà nù tẹ́tẹ́ nù tó kéèyàn ó jìnnà sí i abẹ́nìkan ló gbé léṣe pé kọ́ọ̀pù fún but ìwà fi five thousand gbá lọ́wọ́ gbogbo yẹn kọ́ wa gbọ́dọ̀ sẹ́ni kankan tí ó rẹ́gísítà bẹ́ẹ̀ bá ti rẹ́gísítà kó làwọn ṣe kí fifty fifty kọ̀ one one eh, five five naira lẹ́fẹ̀ẹ́ rẹ́gísítà ó ti di kíni ó ti di tẹ́tẹ́ so ọ̀nà tí wọ́n fi ń dá tẹ́tẹ́ àti tọ̀ wọ́n ní wọ́n gbá Ramadan cup torí eléyìí náà aburula ńlá ni kí wọ́n máa fi cup ti sí oṣù Ramadan so kò dáa so kò dáa kí wọ́n máa fi cup ìyẹn ni pé eré kí wọ́n á fi tì sínú Ramadan tí wọ́n á jẹ́ Ramadan recitation so pé ah, Ramadan tan Quran tan kan ramdan tan àbí Quran tèmi gẹ́gẹ́ ń kà fún ara mi ní Ramadan àbí Ramadan lecture tó wá jọra wọn ni so irú eléyìí kò bá a mú kí wọ́n máa fi rẹ̀ ti sí Al-Quran àti oṣù Ramadan so kò mú rárá.